لله رب العالمين الحمد لله الذي قال في كتابه العارفين إن الله يفعل من يشاء أشهد لا إله إلا الله وحده لا شريك له أشهد محمدا عبده ورسوله القائل في كتاب كلامه إن أخلع مثل عند الله رجل تسمى ملك الأملاك لا مالك إلا الله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه والتابعين والتابعين بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واشكروه على نعمه علينا بالامن والعافيه والسلامه في دولتنا هذه فالحمد لله رب العالمين عباد الله اعلموا ان الامن مهم جدا في المجتمع لذلك يجب طلبه من الله سبحانه وتعالى دائما وابدا عباد الله قال لعائشه رضي الله عنها رايت النبي صلى الله عليه وسلم يستغني وانا انظر الى الحبشه وهم يلعبون في المسجد فزجرهم حرام فقال النبي صلى الله عليه وسلم دعهم امنا بني امرده يعني من الأمن أخرجه البخاري أن عمرو بن مالك الزبري أن فضالة بن أبي حدثه أن النبي صلى الله عليه وسلم قال المؤمن من أمنه الناس على أموالهم وأنفسهم والمهاجر من هجر البطالة والذنوب أخرجه ابن ماجه بسند حسن سلامة من عبيد الله بن محصن الأنصاري الأمين رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم معافى في جسده آمنا في سربه عند وقوت يومه فكأنما حجت له الدنيا أخرجه ابن ماجه بسند صحيح adá ọkọ fún ọlọ́run ọba ọwọ́ ìgbẹ́lá ayé aláàánú oníkẹ́ni aláforíjì mi ọ̀bọ̀ ọlọ́pẹ́ ọlọ́run ọba sí adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe pé ọsọ nínú tíra ipò wọn ọlọ́run ọba èyí ọba ọba òṣòro gbogbo lẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ́dọ̀ àlọ́sọ́dọ̀ kàwùsì ọlọ́run bá ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá sí ni ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé tàbẹ̀ntì ọba àwọn ọba ọba àwọn ọba ọba nìkan ọba kò ọba bí kò ọba.

orin náà kò áyà orin náà káńkà orin náà rẹ́rìmà orin ìfọkànbalẹ̀ ọlọ́wọ́n kò àlàáfíà ọlọ́wọ́n kò wa lórílẹ̀-èdè nàìjíríà ọlọ́wọ́n bá tó ṣe fún wa yìí àmọ́ wata òṣà lọ́wọ́ tí ìfọ̀kànbalẹ̀ ó wà nínú òdo ọ̀pàtàkì púpọ̀ orin títí máa ń tibẹ̀ jáde èyí ti kékeré tí ìbẹ̀rù ó wà nínú òdo aburú ńlá ni kódà àwọn aburú tí máa ń ta máa ń jáde ó kù wọ́n pé tí ìlú bá ní fọkànbalẹ̀ tára ló ní fọkànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó mú yàn ṣe nínú ìlú kódà èyí ní ọ̀rá yé pé ọ̀rá yé eré tí ń ṣeré nínú sẹ̀yìn ayébi náà wọ́n tí ọ̀bá sí fọkànbalẹ̀ èèyàn jẹ́ nìkan tó ṣe pé wàhálà ọmọ yàn wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìdá èlò wà. ìyàwó Aisha ọjọ́ lọ́wọ́ ta là á ó ní pé òun yà lẹ́yìn àwọn ọmọ sọ́dà àtàkọ́jà òun tẹ́lẹ̀ tó pé òun wà lẹ́yìn rẹ̀ òun wá rí àwọn ará Abacha tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré ìyàwó Aisha òun wò wọ́n òun wò wọ́n wò wọ́n tó ń wò wọ́n yìí wọ́n sọ ọ̀pọ̀ fóun wọn wọ́n bá tí afa wọn ọ̀hún dé afa wọn ọjà tó mọ àwọn ará habẹ́sẹ̀ ṣàjára wọn ọba wọn ọjà tó mọ wọn ẹgbẹ́ tó wọn túká báyìí ní àlejò àwọn ọmọ sọ̀rọ̀ yàtọ̀ sọ pé yá àwọn ìrẹ́ ọmọ òkè wọn lẹ̀ amnan láti àgbèjà ọ̀kẹ́bàlẹ̀ ń bẹ fún wa ní ọ̀kẹ́bàlẹ̀ ń bẹ nù lélẹ̀ ìgbésẹ̀ rẹ̀ èrè ọmọ àgbà ní àgbèjà ìfẹ́ fáwọn ọmọ. àfa ọ̀rọ̀ wọn ní pé yá àmì ìbílẹ̀ àmì ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun náà ní pé ń bà tí kò kàbalẹ̀ náà lò tí kò bá ti ń bẹ tí ò sí ọ̀pọ̀lọpọ̀ máa lọ tó wá jẹ́ pé bá ti ṣe fún wa lórílẹ̀ a lè ẹni ọba mọ bí ìdàkejì gbé máa ń rí òun ní ọmọ ọpẹ ló adúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ẹdẹ yóò fọlọ́wọ́n ọba ní gbọ́lá ó fi ìfọ̀kànbalẹ̀ sínú ìlú wa ó fi ìfọ̀kànbalẹ̀ ìpínlẹ̀ wa ó fi ìfọ̀kànbalẹ̀ sórílẹ̀-èdè wa àgbógun lọ́sùn àgbógun lọ́sìn àgbọ́wàlà ní àgbọ́wàlà lọ́hùn àwọn ọbẹ̀ tí wọ́n fẹ́ ṣe é tí wọ́n fẹ́ lórí rẹ̀ fọlọ́wọ́n fò fún wọn sí adúpẹ́ fọlọ́wọ́n ọba lórí ẹdẹ yìí. àmọ́ lórí ọlọ́pàá balẹ̀kẹ́ ọlá kọ́májì ẹnu ọgbẹ́ wa kọ́májì ọkùnrin láíláí. àlejò àmọ́hámọ́ sọ́ọ́lá àlọ́sọ́lá wọ́n sọ fún wa nínú ọ̀rọ̀ bá àmọ́wá ẹni a pè gbàgbọ́ yẹn náà ní pé kò lè ṣe dúkìá wọn jákujáku kò sì lè mọ ẹrù lè pẹ̀lú wọn lọ́nà tí ò ní mú wọn lérò irú ẹni bẹ́ẹ̀ là ń pè lórí ìgbàgbọ́ òdodo. àlejò Muhammad sallallahu nínú kan ètí àpapọ̀ ní ní sọ́ọ̀tì àlẹ́ tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ bá sàlàyé fún wa nípa pé àwọn orin mẹ́rin tọ́lá Ama máa sọ fún tọ̀ ọ̀ráyé wá fún tọ̀ ọ̀ráyé gbé àlẹ́bí àwọn ọmọ sáadà sọ́nà onítọ́mọ́ ní asọ́ àmínkàn ọ̀rá àkàfi jẹ́sàdé ẹni yóò tọ́ bá jí nínú ayé mùsùlùmí tọ́wọ́ ajẹ́ pé àlàáfíà ń fẹ́ fún nínú ara rẹ̀ lórí ẹni bẹ́ẹ̀ ráyé wá o tó ṣe fọ́n lálàáfíà inú ọ̀run orí ọ̀fọ́ ẹ̀yìn ọ̀dún aròró ojú bẹ́ẹ̀ lójú òdùn ó sì gbọ́ mi dáadáa bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ òun náà ń sí ọlọ́lá àfíà dáadáa àmì náà fi bẹ́ẹ̀ ọwọ́ ajé nìkan tó yẹ pé ń bẹ fún láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún ní àdúgbò rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún ní gbogbo àyíká rẹ̀ ń bẹ fún lórílẹ̀-èdè rẹ̀ àwọn olùmọ̀ ó lọ gbólóhùn sẹ́ńtì yìí nípa pé gbólóhùn sẹ́ńtì yìí ó kó gbogbo àwọn ibi tẹ́lẹ̀ ti lè ní kọ́kànbalẹ̀ kókó sínú yáyá lẹ́bí Muhammad sallallahu alaihi wasallam onígbà ìwé ẹni bẹ́ẹ̀ ìkọ̀kànbalẹ̀ ń bẹ fún níbi gbogbo ibi tí ìlú máa ń ní kọ̀kànbalẹ̀ ìyíǹda òkú tó yọ wí ó tún wá ní kí ni ọ̀jẹ̀ lójúmọ́ ọlọ́mọba fi sí lọ́dọ̀ ọ̀sẹ̀ máa ronú pé kí ní jẹ lónìí o ọlọ́run bá fi fi lọ́dọ̀ òun tí ó jẹ bàbá àná màmí ìgbàgbọ́dọ̀ dúnìyà àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam onírú ẹni bẹ́ẹ̀ bí ẹni tó ti pé wọ́n fáyé lé lọ́wọ́ ni o yẹn tó tí ló tó kù sí yẹn wá láyé nígbà tó rẹ ẹni bẹ́ẹ̀ lọ́ba mọ́jú tó ti pé àwọn míì wọ́n jí lówùrọ̀ wọ́n ti lọ́ ọ̀làlà àti àlàtà ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún pẹ̀lú gbogbo àwọn tó ní láwùjọ rẹ̀ ní dúkìá ni lówó rẹ̀ ni ní mọ̀lẹ́bí rẹ̀ ni lára rẹ̀ ni níyèsẹ́ rẹ̀ ni láwọn ọ̀rẹ́ rẹ̀ ni ó ní ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ wọn kódà tẹ mọ ibi tí ń gbé àtìlú tó wà lórílẹ̀-èdè tó wà ìwé ẹni bẹ́ẹ̀ oúnjẹ tí ó jẹ ó tún wá ń bẹ fún ìwé ẹni bẹ́ẹ̀ àfi kálọ̀rọ̀ bá fàyè ní lọ́wọ́ yòó àfáwa Sheikh Fawzan rahimahullahu rahmatan wasi'a wọ́n ní pé àdìsí àdìsí ńlá ni ẹni yóò tó náà bá jogún àwọn oore mẹ́rẹ̀ yìí fún gẹ́gẹ́ bá lẹ́bí wí tó ti sàlàyé pé àfikún kálọ́mà bá táyé lé lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ àwọn sì dúpẹ́ fọlọ́run pé oore wí tánàbí sọ yìí gẹ́lẹ́ ní ìṣẹ̀lẹ̀ sáwọn lórílẹ̀-èdè àwọn òní nínú Saudi lọ́hùn-ún wọn náà wá dúpẹ́ fọlọ́run ó sì fi ìfọ̀kànbalẹ̀ nínú ìlú wa wọ́n fi ìfọ̀kànbalẹ̀ ládùúgbò wa tó fi ìfọ̀kànbalẹ̀ sọ́ọ̀dẹ̀ nìkan ọ̀tá wa adúpẹ́ kọ́ lọ́wọ́ lórí orí ìtòsí fún wa yìí. àfa ò bá dájú pẹ́nu sọ́ọ̀ mi nínú àwọn sáájú àdébí àmọ́hámá sáájú àdọ́sọ́lá wọ́n ní kẹ́rin àwọn àdúrà tí wọ́n fẹ́ lọ́wọ́ bá kú lójoojúmọ́ òun náà ní kẹta ọmọ ìyá sálùkà lè hàmì wà ní ìmá sọ́kùrọ̀ wọ̀ ṣùkùrọ̀ ìgbéná wà ní àfààfà wọ́n ní pé àfa wà ò bá dájú pẹ́nu sọ́ọ̀ ọjọ́ nìkan tí máa ń bẹ náà bá gbogbo ògbà pé ọlọ́wọ́n lọ ìgbé lọ́wọ́ rẹ̀ ìfọ̀kànbalẹ̀ ìgbé lọ́wọ́ rẹ̀ ìgbàgbọ́ ìgbé lọ́wọ́ rẹ̀ ìrúbù ní ṣíṣe ìgbé lọ́wọ́ rẹ̀ kí ìlè máa dúpẹ́ kan bẹ́ẹ̀ ni béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ oore tó ṣe fún mi sínú ló sì kù mí lórí. ìfọ̀kànbalẹ̀ wọ́n pàtàkì fún wa wọ́n pàtàkì lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àlẹ́bí ọlọ́run

àwọn aráàlú bẹ̀ dákùbá ń tó máa ń ṣèké fún wọn kí ó wù áyà ṣùgbọ́n àlejò wa Ibrahim wọ́n yẹn nẹ̀nẹ́ rẹ̀ ọlọ́run bá tún gbà dé bẹ̀ wọ́n ní àwọn ẹ̀mí ní omi ìdáyé wọ́n lè yọ ẹni ọba gbọ́dọ̀ ọba gbọ́nú wọn àtọ́jú ọ̀fẹ́rì òun ní sàtọ́rí fún gẹ́gẹ́ bí àlẹ́bí wa Ibrahim alayhi salatu wassalam dábòtì ọlọ́run bá wá gba àdúrà nàbí ibrahim yìí ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sínú ìlú rẹ̀ lódodo ìlú mọ́fà fàjà aláwo fẹ́lẹ́dẹ́ ní àmínà ọlọ́run bá ṣe é ní ìlú wà á mọ̀nà sí ilẹ̀ kọ́ ipa ẹni yóò ti bá ń bẹ̀rù tẹ́lẹ̀ ọba ti dé ìlú mọ́fà ìbẹ̀rù lọ débi pé gbogbo àwọn ìlú ló ní rárá ni wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìpè tí wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí kú lọ́rẹ̀. eléyìí náà ń táwa ní gbọ́dọ̀ máa fi lọ́wọ́ bára rẹ̀ ní lórí lórí kóòrè kọ́nà kó lè ka àgbàdo àti wa náà ìdálẹ̀ nípa pé kọ́nà bàbá fi ìkọ̀kẹ́ balẹ̀ sínú òdo tó sì jó fáńsìkì sínú à òòrè ńlá lọ́nà bá ṣe o gbólóhùn rọ́ bí ìjì àdàhà gbólóhùn yẹn agbọ́dọ̀ jẹ́ nìkan tí ìbá máa ṣàdúrà rẹ̀ bí ó bá ti di alẹ́ ha ṣe lè padà dà àmìnà wọ́n tó kó àdá omi bá bá wa ṣe ìlú orílẹ̀-èdè nàìjíríà yìí bá wa ṣe ní ìlú kọkẹ́bẹ́lẹ́ ti bá wa pèsè fún àwọn tá à ń gbé bẹ́ẹ̀ àwọn tá à ń gbé ní ìlú náà tó péye ti lọ́gbà àdúrà tí wọn náà ọlọ́run pàṣẹ ìgbà àdúrà nílé ìwà ìwà yìí àdéhìsọ́lá àdéhìsọ́lá. apá àkùjárí onígbèsè àlọ́kọ́ wa ń ṣe ìlú mọ́gbà ọ̀padà sí ní ìlú kọ̀kẹ́balẹ̀ lódodo láyà fi ẹni yóò bá ti wọ kẹta dákun má jẹ́ kí ìbẹ̀rù má sọ sínú ọkà wa má fi ìbẹ̀rù táwọn àwa jẹ́ para wa má fi sí inú ìlú yìí fún wa ìbẹ̀rù táwọn máa bẹ̀rù bẹ́ẹ̀ ìbẹ̀rù pé ká lè tìjọ́ sí fún ọ tá a sì máa tìjọ́ sí fún ọ pẹ̀lú pẹ́pẹ́ fúnfún ìyọ̀ ọlọ́run ní ẹ̀yìn òsì fáwa náà bẹ́ẹ̀ ìyọ̀ ọlọ́run bá à ń bèèrè lọ́wọ́ rẹ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bó ti ṣe ìlú mọ́kà tó ṣe ní ìlú kọ̀ọ̀kan balẹ̀ báwa ṣe orílẹ̀-èdè nàìjíríà báwa ṣe ní ìlú kọ̀ọ̀kan balẹ̀ ìrọ̀lọ́run ọba ó ti ṣe ìlú mọ́kà tó ti àwọn aráàlú bẹ̀ àwọn tí ń gbé bẹ̀ tó jẹ́ kí wọ́n máa rí jẹ tó jẹ́ kí wọ́n máa rí mu láì jẹ́ pé wọ́n tẹ̀ ń sáré ju bó ti yẹ lọ ọlọ́run dákùjẹ́ jíjẹ ìmúṣúwa náà dákùjẹ́ ọ̀rọ̀ ìrọ̀rùn bẹ́ẹ̀ dákùjẹ́ ọ̀rọ̀ òkú wa dáadáa wọ́n ta jẹ́ òsàn ọlọ́run gẹ́gẹ́ bó ti jẹ́ pé lọ́sẹ̀ tó kọjá wọ́n àwọn tí wọ́n wọlé wọn wọ́n wọlé wọn lọ agbọ́dọ̀ jẹ́ ní kankan bẹ̀rù ọlọ́run agbọ́dọ̀ jẹ́ ní kankan pé à ń tẹ̀lé ìdíjà gẹ́gẹ́ bá ń ṣàlàyé fún wa nípa pé ọ̀rọ̀ ìbò lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́tẹ́ ńlá tó tóbi ni tó kó gbogbo èèyàn sínú tó yàtọ̀ sí pé èèyàn méjì ti ń ta tẹ́tẹ́ tàbí èèyàn díẹ̀ tí wọ́n máa kó sórí fíìdì láwọn bọ́ọ̀lù tí wọ́n bára wọn ní wọ́n bá wọ́n èèyàn gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n kó sí ọ̀rọ̀ tẹ́tẹ́ láńlá yìí tó ti kó ń kálukú ó sì lọ́ọ́ bọ́ síbi ẹgbẹ́ tó wù ẹgbẹ́ yìí lòun fẹ́ jọ́ wọlé ẹgbẹ́ yìí lòun fẹ́ jọ́ wọlé ẹgbẹ́ yìí lòun fẹ́ jọ́ wọlé ṣùgbọ́n ẹgbẹ́ tó ń ṣe fọ́lọ́wọ́n bọ́ bàdé fi ọlá tó kádàrà wọn wọlé wọlé àwọn tọ́lọ́wọ́n bó sì kádàrà wọn wọn wọlé ìyá àgbọ̀dọ̀ jẹ́ nìkan tá máa fúnra wa lórí eléyìí wọ́n tọ́ lọ dákúsè sọ̀ọ̀tà àmọ̀tẹ́lẹ̀ nípa ni ó wọlé àwọn yòókù wọlé ìyá wọn lọ ni. tí mo ti fẹ́ ṣe méjì ò lè wọlé pọ̀lẹ́ nǹkan náà kò sí pé mo ti kò nínú òṣèlú kò kéjì náà ni wọ́n wá ń bẹ̀. kò sí kò kò sí kò kẹta bẹ́ẹ̀ ni ò sí kò kẹni rárá bó ti ẹ̀yin mùsùlùmí ẹ má lọ dá sí torí pé òun ti bẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n lágbára jàwá gàgà lọ nínú àwọn ọ̀fẹ́ tí ń bẹ lẹ́yìn rẹ̀ tó ní láti jẹ́ pé ó lè máa ṣẹlẹ̀ láàrin wa òun náà ní búbú àgbọ̀dọ̀ jẹ́ nìkan táwọn afúra lórí rẹ̀ àgbọ̀dọ̀ máa ń tàbọ̀sí ara lórí rẹ̀ àgbọ̀dọ̀ máa ń ṣe kìí sa ara wa lórí rẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ nìkan tí ipa máa pé ara bó ti wùlẹ̀ ọmọ bẹ́ẹ̀ la àgbọ̀dọ̀ máa bọ ọmọlúwàfẹ́ ara wa jẹ́

ti ẹgbẹ́ tó tí ò wọlé lọ. Ní máa ń sọ gan nípa fáwọn ẹgbẹ́ tí ọ̀bá ti wọlé oore gan lọ́jọ́ sí fún wọn torí pé òun ti ń tẹ̀lé ní ọ̀fà ó jèjì lọ. Àwọn tó yẹ pé wọ́n ṣe é lọ́dún mẹ́rin títì táwọn náà máa gbé e kalẹ̀ nígbà tí oṣù kàwọn bá ń parí. Nígbà tó wọ́n fi kọ́ bẹ́ẹ̀ ee ee ee ee là ń kété là ń kété lé wọn. Ṣùgbọ́n lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ti ń ṣe húhùhù sí wọn. Bẹ́ẹ̀ náà wà láwọn mí náà táwọn yóò bá wọlé lónìí. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn máa ṣe é sí wọn wọ́n gbà tí ó bẹ yá ìjọ padà ṣẹlẹ̀ wọn ò jọ padà gbọ́ra wọn yé mọ́ ẹ padà máa rí pé ẹnu tẹ́lómi fi ń yin tí wọ́n fi ń yin nìkan tẹ́lẹ̀ wọ́n padà máa fi yẹ̀gẹ̀rẹ́ rẹ̀ eléyìí òṣèlú wọn mú wá kú wa lọ ó fi jẹ́ pé àmùsùnmí agbọ́dọ̀ sọ́ra àgbọ́dọ̀ jẹ́ nìkan tí ó kájọ́sè lọ́ọ́ bá yé wa jẹ́ ìjọ́mọ̀ ọ̀yá wa àgbọ́dọ̀ bàjẹ́ láàrin ara wa àgbọ́dọ̀ sọ́ra wọn gbà tí wọn náà ṣe wọn náà ṣe tójú rẹ rí bẹ́ẹ̀ ìhun tí ò yẹ kó kóléyà kó kóléyà léra rẹ ìhun tí ò yẹ kó kóléyà gẹ ò kàákún àwọn òfin tí ò yẹ kó kóléyà náà ló kóléyà ló lẹ́mìí ara rẹ ìhun tá a fi torí ẹ̀ báyẹn jà ọ̀ àbáyẹn jà ń torí rẹ ìhun tí àìsó tí ò yẹ kó torí ẹ̀ báyẹn jà tó torí ẹ̀ torí ẹ̀ báyẹn jà tó lórí pẹ́pẹ́ wọlé àwọn ẹgbẹ́ tó wọlé wọn kó ìrara yín eléyìí tó fi fà á táwọn olùkọ́ fi sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra ẹ má jẹ́ ọjọ́ pé irú àwọn kẹ́yìn ni ó gbìn yín lẹ́yẹ̀dẹ̀dẹ̀ àdẹ́bí wa Muhammad sallallahu Muslim tí wọ́n gbé jáde àtàfà àkọ́kọ́ bíláàdì tí ọlọ́run bá sọ pé ṣìbá Muslim kò kí mùsùlùmí ọmọ akóra wọn ìwọ o ti rí mùsùlùmí kan ọwọ́ ajẹ́ pé mùsùlùmí ọmọ àwọn ọmọ wa pé òṣèlú kó ti gbé wánù ẹtì kọ̀ọ̀kan kẹrẹ ti ṣe nǹkan àkọ́kọ́ lọ́kọ́ ṣẹlẹ̀ nínú òṣèlú ìsọ́ọ̀tì àkọ́tọ́ ọkọ́ rí òun ni pé ó ti mú ọkàn rẹ̀ dé àdébí ọmọ ọmọ sọ́ọ́lá rẹ̀ sọ́lá ó ní pé ìmọ̀ fún mùsùlùmí ìwọ tàbílẹ̀ ni wọ̀kìtánù ọba ṣe ń bu yóò jà wá àti jà àgbọ̀dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú ó bá wa dé gbogbo omi eléyìí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ kí ẹgbẹ́ kan ní wọ́n wọlé àwọn ẹgbẹ́ kan wọlé ìyá wọn lọ tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ẹ bá wọlé ẹ bá wọn tí wọn náà wá tó ń kọ́ wọlé ìyá wọn lọ ni àwọn ẹgbẹ́ tó ń náà wá wọlé ìwá ni kìí ṣe wọ́n bá ń dunú àwọn ń dunú ẹlẹ́yà lórí ara wọn ìwọ̀n tó ẹ̀kún wọn máa wò ní pé ẹ gbogbo àdéhùn tá a ṣe tá a máa ṣe gbá a fẹ́ ṣàwọ wọ́n ti gbé ilé wa lọ́wọ́ ní àti wọlé báyìí yàtọ̀ fẹ́ ìfàtà àmọ́lọ́ wọn kálukú wọn máa wọwọ́ mi àwọn náà ṣiṣẹ́ àwọn tó yẹ fáwọn náà wọlé lọ orin ló jẹ́ táwọn ọ̀jẹ́ nìkan táwọn náà gbọ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá gbọ́ bẹ́ẹ̀ báyìí táwọn náà máa gbọ́ bẹ́ẹ̀ a máa wo pé làwọn ní o ṣe gbogbo àdéhùn tí wọ́n láwọn ṣe a ò pèsè lódodo ni àbí kò rí bẹ́ẹ̀ ló fi wá jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí àgbọ̀dọ̀ gbàgbé o pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ sáà níbi àwọn ọmọ sọ́dà sọ́dà tí fi ń kìlọ̀ fún wa nínú àti sàfà àbò rírọ̀ àyànṣe àdéjà muhammad sàlá sọ pé láàtà ha sádó wàlá sàdá jáṣu wàlá sàbá gbọdú wàlá sàdá báwọn wàlá ìbíhùn bá lókun wàlá bẹ́yìn báwọn ọkùnrin ìbáná lọ ilé wánà àlùmùsùlùm àkùnrin mùsùlùm láàyè sílẹ̀mù wàlá yà kúdúrù wàlá yà kírùrù àtẹ́tùwà àhónà. أشار النبي صلى الله عليه وسلم إلى صدره ثلاث مرات حمد امرئ من الشر أن يأكل أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه النبي محمد صلى الله عليه وسلم ọsàn àti fún afẹ́ ìṣẹ́ jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa ṣe èyí tara yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa bára yín jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa bínú ara yín o ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa dá àlámọ̀rí ara yín rú. ẹ̀rọ ọmọ pé ọjà ọmọ ìyá yín bá ti kówó rà títí ẹ̀ ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ kó rà lẹ́yìn rẹ̀ àyàtọ̀ pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ sì gbogbo yín ẹ múra yín ní ọmọ ìyá mùsùlùmí ẹ múra yín lọ́mọ o ẹ wo ìkìlọ̀ tí a ti fi Muhammad sọ̀tọ̀tọ̀ rẹ̀ ọ̀sẹ̀dàm ẹ wo rẹ̀ fún wa láti fi láwọn mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí lọ́jẹ́ láàyè mùsùlùmí ò ọ̀gbọ́dọ̀ tàbọ̀tì ọmọ ìyá rẹ mùsùlùmí ó ẹ̀wù tó ṣe lùmú wá fún wa tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bẹ̀ sí tàbọ̀tì ara wọn ọ̀láyà lọ́lọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ kó ṣe bàjẹ́ ọ̀láyà kírùhù ó sì gbọ́dọ̀ jẹ́ nìkan tó kojú kéré ọmọ ìyá rẹ mùsùlùmí nàbí Muhammad sallallahu alaihi wasallam onípa tẹ́kùn wa múnà ìgbàgbọ́ òdodo ìgbàyà lọ́wọ́ káwọn ọkùnrin nígbàgbọ́ ìpáyà lọ́wọ́ ìgbáyà tó ọba etí nígbà tó bá ń bẹ̀ ń bẹ̀ ń tó tọ́ ìpáyà ọlọ́run bá ń bẹ̀ ń bẹ̀ ń tó tọ́ ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sí àdébíà Muhammad sọ̀rọ̀ tó gbọ́rọ̀ sí lẹ́nu àdébíà Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ wọn ni wọ́n ti gbáyà rẹ lẹ́ẹ̀mẹ́ta wípé àtẹ́kùwà ònà ìbẹ̀wọ̀ ọlọ́run ibi ìlọ́wà o àtẹ́kùwà ònà ìbẹ̀wọ̀ ọlọ́run ibi ìlọ́wà o àtẹ́kùwà ònà ìbẹ̀wọ̀ ọlọ́run ọba ibi ìlọ́wà àdébíà Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀tẹ̀wọ́ sí gbẹ́yà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìhásí mòrí ìmìnà ṣáp ó ní bó ti tó láti ṣe ìṣirò fún ọmọ ẹ̀dá nípa pé ẹni ikú ni ọ́ òun wà fún ayé àfẹ́rọ àfọwọ́ mùsùlùmá nígbà tó ọba ń jẹ́ nìkan tó yẹ pé òun tẹ́lẹ̀ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí òun fẹnu ṣáàtà rẹ̀ ó tó ní mùsùlùmí ara mùsùlùmí kàrá ó tó mùsùlùmí kẹsí mùsùlùmí làwọn fẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wa èèwọ̀ nígbà mọ̀kùnkùn. ìtàlẹ̀ ara wọn sílẹ̀ èèwọ̀ ni o wọ́n máa lò wò ara jẹkújẹ èèwọ̀ ni o wọ́n fi rìn gbogbo àti ara wa jẹ́ o agbọ́dọ̀ sọ́ra bí bí ta yìí tí ó tó fún àwọn èèyàn wà sọ nípa pé ọ̀rọ̀ táwọn àgbà sọ pa àbá fojú kẹ̀kẹ́ wò dé pélé ilé kẹ̀kẹ́ ni mùsùlùmí rí bẹ́ẹ̀ lábúrú gan ó tó láti sọ pé mùsùlùmí ọ̀bá jáwọ́ ń bẹ́ẹ̀ kásọ̀ kásọ̀ fáwọn tó tún wà ń bẹ́ẹ̀ ó tútù bẹ́ẹ̀ lọ àwọn tó tún wà ń bẹ́ẹ̀ ó tútù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹgbẹ́ iná ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n sáré lọ bíi sẹ́yìn wọ́n sáré lọ kàkà tó ń sáré lọ ọ̀dọ̀ ọlọ́run àwọn wọn sáré lọ ọ̀dọ̀ ọlọ́run wọn sáré lọ ọ̀dọ̀ ẹlòmíì ṣùgbọ́n o ẹni tí ó wọlé tọ́lọ́ àwọn tí wọ́n wọlé ìyá wọn ti wọlé ìyá wọn lọ dípò kó jẹ́ pé gbogbo àwọn ẹnìkéjì kẹ́nìkéjì àforí ọlọ́wọ́ bá nínú àwọn èrò ẹ̀sẹ̀ tó tóbi tẹ́lẹ̀mọ̀ kan wá rú tó sọ pé ti tọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ bá wa o ẹ gbọ́dọ̀ máa bára yín jẹ́ o àmàṣe ìka ẹ̀wọ̀n tó ṣèlú mú wá fún àtàjà mùsùlùmí ẹ̀wọ̀n bá níbi àwọn amọ̀ṣáájú àṣàṣe gbígbẹ láti fi fi wá sọ títí títí tó ní pé wà fóònù ìbáradà tó ayé wàhálà ẹ̀yin mùsùlùmí ẹ̀ríra yín ní ọmọ ìyáálé o ẹ̀ríra yín lọ́mọ ìyáálé o ẹ̀ríra yín lọ́mọ ìyáálé o ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé òṣèlú tí wọ́n ní wọn bá lọ bẹ̀ tẹ́lẹ̀ ọ̀ká kí ni ọwọ́ ìdílé òfìdí rẹ ní ìta kọ́ ọ̀gbọ́dọ̀ wá jẹ́ nìkan tó ń máa wá pọ̀mọ̀ ìyá rẹ jẹ́ kẹ́ni ọ̀wọ́dé náà méjèèjì tẹ́lẹ̀ àwọn iná gbogbo yìí tẹ́lẹ̀ èyí yóò fún ẹ wọlé gbé lọ ni ẹni ọwọ́ wọlé lọ ọ̀gbọ́dọ̀ máa wo pẹ́ni tí ó wọlé kọ́ máa wo pé ọkùnrin tí ó pàṣeyọrí rẹ̀ tàbí kọ́ máa wo bọ́lá wọn bá òní tí ó ṣàṣeyọrí ìpè tí wọn náà ń sẹ́yìn aburú náà ni ó tún wúwá fún wa tí wọn náà bá wọlé ń kọ́ ọba ìkú ọ̀nà bá wọlé ló fi jẹ́ pé gbogbo ẹni yòówù ọba wọlé gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣàlàyé nípa pé gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tọ́gbà pé gbogbo alábàlẹ̀ máa ṣe àdìgbò níbo ni ọba ti dà pé gbogbo ẹgbẹ́ tọ́gbà wà nípò agbára òun náà ní gbogbo ẹgbẹ́ tiwa gẹ́gẹ́ bí Muhammad sọ́nà ti fi yìí sí nípa pé gbogbo ẹni ọ̀nà tó yọ wọlé tó fi dé orí ipò o aláṣẹ náà ni máa o ọ̀nà tó ń pàdé bẹ́ẹ̀ ó ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe débẹ̀ aláṣẹ náà ní kó máa jẹ́ fẹ́yìn mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa gbọ́ sí i lẹ́nu lọ́ba pààyàn láṣẹ kọjá kó ṣe kò ń gé àṣẹ sọ́dọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ yìí tó bá pààyàn láṣẹ pípẹ́ ṣe ọlọ́run kò lè gbọ́dọ̀ ṣẹ́ àwọn tá a jẹ́ òṣà ọlọ́run nínú wá mú wa ni mo rò mo rò mo rò mọ́ra wa lọ́wọ́ ẹgbẹ́ ilé yọ máa sọ fún òun ro báyìí òun ro báyìí òun ro báyìí

òun ni rọ́gbọ́n lágbára jù tó sì pé àwọn èèyàn sọ lòdòdò mọ́ra wọn lọ́wọ́ àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam fún mo rò báyìí mo rò báyìí mo rò báyìí ó ń sọ létí ní alẹ́ àná ó sọ̀rọ̀ yìí nípa pé òun gbọ́ pé wọ́n ni mo dìbò fún òun gbọ́ pẹ́pẹ́ ẹbí níta ni mo dìbò ni wọ́n fẹ́ lóun bẹ́ẹ̀ lóun oníṣọ́dọ́kọ̀ lọ́ọ̀dà lọ́dọ́kọ̀ bọ̀ tó òdodo lọ́wọ́ alẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam tó ní pé ìyá fún wọn sọ́yìn ẹ sọ́ra fún mo lérò mo lérò mo rò mo rò mo rò ẹ sọ́ra fún o ìmọ̀ rẹ tó wọ́n ń ṣe ni pé ẹ máa ń fọ ọgbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ èèyàn kéèyàn òfin kẹ́kẹ́ yóò fi mọbi téèyàn lọ tàbí ibi tí ẹ wá fi lọ́nà tí wá àti ẹgbẹ́ ẹgbẹ́ inú ti ẹni tí ń ṣe lẹ́lẹ̀ tí ń bá mi ní ẹni tó ní ikú gbogbo ẹ̀ ó tà sí lọ ẹgbẹ́ ẹgbẹ́ tí ọba wọlé ó ti wọlé tọ́ọ̀bá ń kọ́kọ́ mo dìbò kẹ́kẹ́ kìnnìkan àbẹ́fẹ́ kìnnìkan kì í ṣe ìdìbò rárá òtúbò àti hé ní o àti bí ní o ẹgbẹ́ kẹta tó lè dìbò fún o kọ́dà ìdí lọ́ọ̀bẹ̀ rárá lè lé pé bóyá tiẹ̀ wá ní dìbò fẹ́ nìkan ṣùgbọ́n bẹ́ẹ̀ náà mo á ti wá sàlàyé àwọn mòròyìn mòrò mòròyìn bẹ́ẹ̀ náà ni ó ti máa bá akẹ́jẹ́ láàrin ti yín náà o mòrò mòrò mòrò torí ènìyàn sàlàyé pé ha ìwọ̀n tó ń sọ yìí bóun òun wò lórí ẹ̀ nínú òun ló fi wá ní bóun béèrè bẹ́ẹ̀ bóyá sọ pé ẹgbẹ́ kan mo dìbò fún tàbí ẹgbẹ́ kan mo dìbò fún aláwọn ẹgbẹ́ yìí tá a sọ yìí jẹ́ àwùjọ wa bàjẹ́ ọ̀sọ́gbọ́n táwọn èèyàn jàwọn ọ̀nà táwọn èèyàn bí ń ṣe nǹkan yìí náà lọ àtọ́lẹ̀ mi sáájú kalẹ̀ fún yín ní ọ̀já gbogbo bá ti gbogbo ẹnu sọ ọ́sẹ́ yẹ́yẹ́ kò sí kankan tó da inú ọmọ ẹlẹ́dẹ̀ gbogbo ẹnu mi sì fi sọ èsì yíyé má sọ o nípa pé gbogbo ẹgbẹ́ yìí kò sí kankan tó àkọ́kọ́ da nù wọn kì í ṣe táwọn èèyàn ti ń ṣe ní ọ̀dà àwọn èèyàn ti ń ṣe dà ṣùgbọ́n ẹbí orí òkèlè yẹn gẹ́gẹ́ democracy yẹn gẹ́gẹ́ àwọn tó gbé e nítorí bá ti pé lọ́dọ̀ ọlọ́run ni lọ́dọ̀ wọn ni o pé bá ní òṣè láàrin wo ṣe kú régé káàrin sí inú kú ọmọ àti bàbá tó bá jíjọ sẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n jọ máa ní kó wọn náà wọ́n jọ máa wọn lẹ́sẹ̀ náà ti sẹgbẹ́ wo tó kú wá fún wa àìmọye díẹ̀ tó mọ́ o ó fi pé ọ̀tá jẹ́ mùsùlùmí tó fẹ́ gbọ́ o ti lọ ti lọ fún ọ o ti rí àwọn tó ti gbé sẹ́ẹ̀lì tó yẹ kó gbé sẹ́ẹ̀lì ìkórìíra pé púpọ̀ yẹ kó kórìíra tó ti ní rẹ̀ lórí ẹ̀mí àwọn ìgbàjẹ́ ọmọ ìyá rẹ̀ tí ò yẹ kó jẹ́ tó ti ń bà jẹ́ àwọn tí ò yẹ wá wọ́n tó kó àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ tẹ́lẹ̀ tí wọ́n ti wá di ọ̀tá mọ́ lọ́wọ́ látara òṣèlú àwọn tó yẹ pé bóyá wọ́n wá di ọ̀tá tẹ́lẹ̀ gan ọ̀wá mú wọn lọ́rẹ̀ báyìí àwọn tó yẹ pé wọ́n wá di ọ̀rẹ́ rẹ tẹ́lẹ̀ látara pẹ̀lú ìjọ tẹgbẹ́ kan kò mú wọn lọ́tà àwọn jáwọ́ bí sọ àní jáwọ́ kò tó di pé ọlọ́run bọ́ ọba lẹ́kẹ́ ọlá yọ gba ìdámú àwọn àtàjọ sọ ọlọ́run lẹ́kẹ́ Muhammad sallallahu alaihi wasallam onígbé látàjà sásù ẹ má máa fi mú kílẹ̀ ẹ má máa jẹ́ nìkan tó yẹ pé báwọn èèyàn ti ń lé ayé ẹ̀yin mùsùlùmí ni wọ́n máa bá wọn lé wọ̀lá àtàhà sọ́dún ẹ má máa pẹ̀lú ara yín o wọ̀lá àtàbà ọ̀gọ́dún ẹ gbọ́dọ̀ bínú ara yìí wọ̀lá àtàdà ọ̀gọ́dún ẹ gbọ́dọ̀ bá ara jẹ́ wọ̀kúlù ìbàdàn ọmọ ìyá lápapọ̀ ìyá ẹ̀pánu sọ́tún tàọ́bà gbogbo ohun tí èèyàn bí ń jẹ́ nìkẹ́ bí ń bá ṣe bá wá wa ní ayé àtọ́tún tàọ́bà yìí ọba ń sàlàyé nípa pé àwọn èèyàn wọ́n máa ara wọn nítorí ẹ̀jẹ̀ pé mọ̀lẹ́bí kan náà lọ́jọ́ wa bàbá lọ́dà wọ́n pọ̀ àwọn èèyàn wọ́n máa àwọn èèyàn wọ́n máa nífẹ̀ẹ́ ara wọn nítorí báyìí nítorí báyìí nítorí kówó dà wọ́pọ̀ wọ́n máa ara wọn oṣù ọlọ́pàá bẹ̀rẹ̀ ọba àdékọ́lá ọbẹ̀ ìtò lọ ọbẹ̀ lọ oṣù ọlọ́pàá ọba àdékọ́lá sàlàyé pé gbogbo báyìí yóò tẹ̀ sí ara yìí ìfẹ́ ọba ọgbọ́dọ̀ lékè ju gbogbo lọ ọba ló sí ìgbà tó lóṣèlú fẹ́ mú lóṣèlú fẹ́ mú wá fún wa jọ́ wàá dà ní wa ró jọ́ wàá dà ní wa ró àwọn àjọ rẹ̀ síra wa jọ́ wàá dà ní ra àmì ara wa ró àwọn àjọ ládùúgbò jọ́ wàá dà ní ara wa ró àti ipá jọ ń sọ ọmọ nídìí òbí tàbí jọ́ wàá dà ní ara wa àtàjọ tó ṣèlú ilé mú wa fún wa nígbà tí a bá ti gbọ́rọ̀ sí àlẹ́bí wa Muhammad sọ́dọ̀ àbùsùlám lẹ́nu àtàjọ mùsùlùmí a máa ń rinú ara wa tó ṣe pé àwọn mí bẹ tí wọ́n bára wọn jà tẹ́lẹ̀ tó ṣe pé wọ́n ní kómi ara wọn ìwájú bá tó wájú wọn yìí bí yòókù tó rí ọmọ agbé àwọn tó ń bá jà ìwọ ní òǹkọ ọgbọdọ bá mùsùlùmí jà o ọgbà wọn àti wọn bá mùsùlùmí jà ó sọ náà bá ní kọgbọdọ tayọ ọjọ́ mẹ́ta nítorí kí ló fi ń ba jà gẹjà kọkọkọ tí nítorí ẹ̀sìn ni wọn àti nítorí ẹ̀sìn ni fàná á ti mọ ń láàrẹ àdébí àwọn ọmọ sáwọn àlọ sọlá wọn má jẹ sọ àpé nítorí ẹ̀sìn ṣùgbọ́n tá a ti nítorí òṣèlú

tàbí ọjọ́ mẹ́ta yẹn pé gbogbo bínú ṣe ń bí ọ tó ń fa tó ń tó ń fara ya bóyá torí pé bẹ́ẹ̀rẹ̀ ọ̀wọ́lé tó burú bẹ́ẹ̀ àdáàmú máa ń pín máa ń bí inú rẹ̀ máa ń bàjẹ́ ṣùgbọ́n gbogbo báyìí inú rẹ̀ ń bàjẹ́ tó tó ń bí ọ tó tó láàrín tó lágídí tó bínú láti ọ̀sà ọjọ́ mẹ́ta ọ̀wọ́ ọ̀sà ọjọ́ mẹ́ta o láàrín yín torí pàdé tó háàdà wàyẹ̀ tẹ́ ẹ̀ wá ń pàdé ara yín ẹ̀ wá tẹ́lí kàtó ṣe pé ẹ̀ ń gbẹ́nu síra yín ẹ̀ bá síra yín ẹ̀ bára yín ṣe kàkàkẹ́ tó máa bára yín ṣe náà ọ̀tẹ̀lẹ̀ tó fi mú wá àlejò àmọ́hámọ́ sọ́dà sọ pé ọyọ́ òhun máa àlẹ́ni yẹ́mdà òbí sọ̀dá ẹni tó lóore jù náà ìmẹ́lẹ́ òun náà ẹ̀ ń ṣe gbọ́ kọ́kọ́ wá bíjà yóò ti parí ọwọ́ àlàáfíà ọwọ́ péjúbò làlàáfíà òde ìjọba làlàáfíà òde ìjọba túmọ̀ sí pé bóyá bá sábà mọ̀ sí gbogbo bí àlàáfíà ó ti jọba láàrin yín ìwọ ló kọ́kọ́ wá ìwọ ló lóore jù náà àwọn ilé ìmẹ́lẹ́ ṣùgbọ́n kọ́ máa wọ pé kọ́ máa lọ bẹ́ẹ̀ kí ló wọ́n fi yàtọ̀ sí kèfèrí èmi ọmọ o ìwọ̀n tó bá lọ fi yàtọ̀ sí kèfèrí àwọn kèfèrí ni wọ́n máa jà wọ́n máa jà lọ sí kí láíláí ṣùgbọ́n ní ọba ẹjọ́ mùsùlùmí ọmọ àlè ní máa ń bí ní máa ń rí lóṣè bí ọkọ̀ bá bí ọ̀pọ̀lọ̀ jọ tara ọjọ́ mẹ́ta gbogbo bínú rẹ gbogbo bínú Yorùbá ṣe dùn tọ̀ wọlé ẹ a máa fẹ́ lọ́wọ́ ọba pé ṣe ètò wọlé lẹ́wọlé yìí ọlọ́run àti ẹkún dáadáa wá fún wa ṣùgbọ́n òun gẹ́gẹ́ bá alẹ́ ti mọ̀ pé gbogbo àwọn tó ti lọ sáájú ogún ọdún ní ìjọ ti bẹ̀rẹ̀ democracy padà nàìjíríà gbogbo àwọn tó ti ṣe lọ ẹ̀yìn ẹ̀dá akọ wọn ẹja mọ̀ wọn gbogbo wọn fún tó wọbẹ̀ wọ́n máa ṣe sí wọn wọ́n máa dunú ṣùgbọ́n gbà tí wọ́n kó padà wọn máa fẹnu wọn àwọn tó wọlé yìí náà àwọn wọn wọ́n sọ fún àwọn ilé ìṣe ẹ́ káwọn tó wọ́n ṣe ṣe kọ́ńtẹ́lì àpadà máa ń rí pé tó gbogbo ẹnu báwọn èèyàn ṣe sọ pé bẹ́ẹ̀ ni wọ́n padà tó rí pé kò tó bá ẹni tó ń sọ pé fún wọn padà sọ pé òtún gbogbo máa dàní. àlẹ́bí àwọn ọmọ sọ́ọ́lá àdọ́sọ́lá ó ní pé àdúnyá olùwàsàn ọ̀dọ̀ ẹ̀rí ilé ayé ó dùn ó tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dùn ó tutù pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà nínú ọmọ mùsùlùmí tẹ ẹ máa jí àròlé lórílẹ̀ ni o bàyá ń lòrò fẹ́ ìgbàjà àmọ́ lónìí ọlọ́run fẹ́ wo ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò ṣe níṣẹ́ ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò ṣe níṣẹ́ ọlọ́run fẹ́ wò sẹ́kù dúníà ẹ̀páyà alẹ́ ayé o àpàdúrà àtàjẹ́ mùsùlùmí àlẹ́bí ń bá yó ẹ̀páyà alẹ́ ayé ọ̀tẹ́kùn nìbá ẹ̀sìn páyà àwọn obìnrin fàyínà awọ́lá fìtínà ti bàlẹ́ ìtura yìí láàrin àwọn obìnrin o ọlọ́jà àgbà wà àti àtẹ́bí àwọn ọmọ sọ́dà sọ́dà ọlọ́kọ̀ ìjà lé lò ó gbogbo bàbá ti ń lò ọlọ́run jẹ́ wúlò fún wa ọlọ́run wúlò fún wa ọlọ́run jẹ́ ajẹ́ pé tètè rí ọjà rí wa pé tàá sẹ́yìn gbogbo bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ dààmú tó ẹnu àjọ pàdé náà ni nínú náà ìjà ìnáwó ọlọ́dà kọ́ máa jẹ́ ìfẹ̀ tó inú wa bí a bá kù sí ọlọ́run kọ́sà kù sí ẹnu kọ̀ọ̀fẹ́ wa لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد أدعوكم الله أتتسل قال محمد صلى الله عليه وسلم ìgbàsíkè fọlọ́wọ́ ara rẹ̀ ọ̀sán abẹ́rẹ́ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ adúpẹ́ fọlọ́wọ́ balẹ̀ ẹ̀ka sí jẹ́ pé sọ níbi kútọ́ pé kó súnmọ́ àgbà alákọ̀ọ́kọ́ nípa fọlọ́wọ́ bò ìyáwó ogun lórí èdè nàìjíríà àrùkún olókè ọ̀yà àrógun nísàlẹ̀ bẹ́ẹ̀ la àrógun láàrin àrógun lọ́sùn àrógun lọ́sì àtúntọ́tọ́ náà bá lórí eléyìí o oore tó fi kú wà ní àmọ́ lóore ọlọ́run sábì má jẹ́ àrógun lórílẹ̀-èdè nàìjíríà má jẹ́ àrógun lórílẹ̀-èdè nàìjíríà má jẹ́ àrógun lórílẹ̀-èdè nàìjíríà tá a bá mọ̀ ìmọ̀ ogun gbogbo ọba ó kálukú wa ta ṣe lọ́mọ ta níyàwó ta níye ta ta lára gbogbo ogun ọjà gbogbo ẹ̀rù yẹ́nyẹ́ lẹ́yìn òní rẹ́ni kankan máa ló ń kókó rárá rẹ o tún wá lè má lálàáfíà bó ti lálàáfíà yìí náà o tún lè má ní lójú tí ọlọ́run ọba àlejò ọlá ló fi fi àwọn lálẹ́kọ́ lágbára títí ìtọ́ba jẹ́ mú ogun ẹ̀yìn gbogbo ìlú àwọn ní nàìjíríà yìí àánú orí tó dé gbogbo ètò rárá gbogbo òṣèlú ni àwọn adúpẹ́ fọlọ́run tọ́lọ́run kò ní tí ò já ogun rárá àwọn táwọn jẹ́ mùsùlùmí nínú àwọn kẹ̀kẹ́ ìfún mo fẹ́ẹ́ bá sọ ní kúkúbẹ́ lẹ́ẹ̀kejì òun náà ní pé pàápàá jùlọ gbogbo àwọn tó yẹ kí wọ́n ń wọlé yìí wọ́n tún máa dì ní ìjọ mẹ́ta tí wọ́n ń wọlé yìí àwọn tá a bá já lásùmọ́ wọn bá ti sọ lọ́dún mẹ́rin sẹ́yìn náà yìí fáwọn tó pé àwọn náà ti ṣe é sẹ́yìn tẹ̀ wọ́n wọ wọ́n pa wọ́n débẹ̀ láyé tẹ̀ fáwọn náà tó máa wọlé padà àwọn kan máa padà sílé wọn gbogbo àwọn tá a bá súnmọ́ wọn kò sí ìtẹ̀tẹ̀ tá a gbọ́dọ̀ máa wá lọ́dọ̀ àwọn ẹni yìí ju kó ṣe pépò owó ti ṣe dáadáa lọ gbogbo àwọn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn tí wọ́n sọ yìí bóò ló ń pálukú wọn bóò wọ́n ṣe mú tẹ́ẹ́ ìbámọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ inú ẹ̀yọ́ máa wà pọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n débẹ̀ yìí ìbámọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ yóò máa wà fún wọn ló fi jẹ́ pé ìbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tó wò débẹ̀ yẹn ìbá wọn dúpẹ́ bọ́lọ́hùn ìtún tí tẹ̀lé náà bá ti ṣe lọ ọ̀pọ̀lọpọ̀ wò tí máa ń títẹ̀ lórí ọlọ́jọ̀ gbọdọ̀ lùkì yá mà ọ̀rọ̀ ara àtẹ̀yẹjú ẹ̀ alámọ̀rí wọn èmi mo lè lé olùdéwọ̀n púpọ̀ tán ló fi jẹ́ kó gbọ́ ata lọ́súnmọ́ wọn àti ẹnìkan ti ṣe pé ìwú tá à ń fẹ́ gbogbo àdéhùn tí wọ́n ṣe yìí kí wọ́n mú sẹ́ kí wọ́n mú sẹ́ kí wọ́n mú sẹ́ òun náà ni ó fi dáa fún wọn o gẹ́gẹ́ bí àwọn àdéhùn tí wọ́n ṣe ẹnì kan ṣàlàyé fún wa níjẹjọ́ nípa sẹ́kẹ̀kẹ́ tó ṣàdéhùn fún wa nípa tó wọn bá mú àgbèrè bò láwùjọ bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ nìkan tó sàdé òkú wa fún wọn bá mú sí náà bò láwùjọ ọ̀sẹ́ nìkan tó sàdé òkú wa nípa pé ó gba àwọn olè tí ń jà lọ́sùn lọ́sì ó sì òṣè níjà mọ́ àwọn ọba wa dé ọ̀sẹ́ nìkan àwọn òṣè ṣe báyìí àwọn òṣè ṣe báyìí gbogbo àdéhùn tí wọ́n wá sí yìí náà ó ló ń kálukú owó ti kú tẹ ẹlẹ́ẹ̀kejì àwọn táwa jẹ́ mùsùlùmí táǹpẹ́ ládùúgbò wọn pàdé ládùúgbò yìí agbọ́dọ̀ sọ̀rọ̀ àkúkọ̀ dáadáa agbọ́dọ̀ sọ̀rọ̀ àkúkọ̀ dáadáa ìpáyà kẹta fún wa nípa pé ìṣọ́ra wa ló sùsù ọwọ́ tó ìbọn náà bá fi tí wọn tó fi ó fún wa ládùúgbò yà àtàjọ mùsùlùmí àmọ́ orí ẹ̀ ọlọ́mọdé àrídà kejì rẹ̀ àmọ́ orí ẹ̀ ọlọ́mọdé àrídà kejì rẹ̀ ọlọ́mọdé àrídà kejì rẹ̀ ọlọ́mọdé àrídà kejì rẹ̀ ẹ̀ mọ̀ fáwọn tí èsè mùsùlùmí á wọ́n ti gbà ti èyẹ jù ó ní àwọn mìíràn sọ pé àwọn sà àwọn sà sí wa àjà tó ọlọ́run kò sì ní mú àdéhùn wọn kò ní mú ṣẹlẹ̀ ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá tó fi fi ìjọkan tó fi sí wa láàrin ládùúgbò lágbóolé nínú ìlú ọlọ́run kò sí ìjọkan ìjọkan náà ọlọ́run ọgbọ́n já láéláé àwọn ibi títí ń já tó ti fẹ́ máa já ọlọ́run bó yóò so pọ̀ padà ètò máa gbọ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tàbí kí n máa sọ́ látàbọ̀ pé àwọn àtàrí sàṣojú láti kó wa tá wà yìí dá sojú yín èmi àtàkùn mọ́tà ẹjẹ́ máa gbọ́ tẹ bá rí fáwọn ọ̀fẹ́ nípò sínú tẹra wọn ẹjẹ́ ọgọ́rùn-ún àjẹ́nìkan tó yẹ pa ọmọ ohun tí ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n èmi ní fojú wo pé látara fáwọn ẹgbẹ́ tí ń bẹ káàkiri gbogbo ẹ̀ náà láàárín ẹni ládùúgbò yìí ó sì dé ṣe fáwọn máa bínú ara wa bí ìgbọ́n kẹta o orúkọ láwọn bá bóra mọ́ o kò sí kẹkẹ tí mo gbọ́ ìgbọ́ bẹ́ẹ̀ kẹkẹ ń bára ọjà tọ́mọ àwọn òpópó yẹn lágbára ti wá sọ o ẹnìkan tó wá o ṣùgbọ́n kí já máa gbọ́ tọ́ ọ̀bá lè sọ fẹ́mi sọ fábù Musa táwọn àgbà péré tí ọ àwọn tó jẹ́wọ̀n àgbàgbà bẹ màmú bá ló bẹ lọ sọ fún ọ lágbájá àti lágbájá tàbáwọn tàmẹ̀dù àti tàmẹ̀dù wọn àwọn abẹ́ sọ̀rọ̀ àwọn yé ìwọ̀n bá wà fún yín ní o àwọn ọ̀bá àtẹ́gbẹ́ kẹta òun tuntun sọ o láẹgbẹ́ ẹhẹ́ wọ̀lá ẹgbẹ́ ẹbí wọ̀lá ẹgbẹ́ ẹbí wọ̀lá ẹgbẹ́ ẹbí ló ń gbẹ́gbẹ́ èmi kò torí mi kì í sọ fẹ́ẹ́ nìkan pé kí n bá fẹ́ dìbò jẹ́bi ní ọ̀sán pẹ̀lú ẹgbẹ́ òní bíi ìdìbò kò sọ fún mi sọ fún mi ní gbọ́ ọ̀sẹ̀ tí bá dìbò yẹn ọ̀sán pé ẹgbẹ́ ẹ bá ìdìbò ìdìbò fún tó bá ń sòṣèlú ẹgbẹ́ ti ẹ̀yìn ọ̀sán ọ̀wọ́ láti gbogbo àwọn ẹgbẹ́ ìkùsí kẹkẹta ni òsí kẹkẹta àmúlọ́ta gbogbo yín iná èdè yẹn ti wá gbogbo yín ìdàbẹ̀ náà bá pẹ́ náà bó jẹ́jẹ́ pípẹ́ rí dáadáa tí ẹni ọba wọlé nú yín àwọn tó wọlé ti wọlé àwọn tó wọlé wọn lé wọn lọ a ti yọ nìkan kánú yín o a fi ń jẹ́ nìkan tẹ́ ipá fi ń jẹ mọ̀ pé ni wọ́n dálẹ̀ fún wa sẹ́yìn náà ti rí kò sí ìtẹ̀kẹ́ tó fẹ́ mú wá fún wa ju pé èdè àìyedè àìgbọ́ra ẹni ọ̀tẹ̀ ní mọ́lẹ̀ èmi ní ń bá wí orin tí ń kù yẹ èmi ní bí ń bá ní tí ń bá wí àwọn ohun tí ń ṣe yẹn èmi ní bí ń sọ mo gba àwọn kẹyẹ náà ló mú wá fún wa àwọn tó ti ṣe lọ sẹ́yìn táwa náà ti gbọ́ wọ́n sùn àtúnwé lọ́gbọ́n náà wọ́n báyìí àwọn ẹgbẹ́ ẹlẹ́pẹ́ àwọn ẹgbẹ́ ẹlẹ́kùnkọ àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́n ti ṣe lọ sẹ́yìn àwọn náà rí pé ọ̀tá làwọn míì bá ṣe tí wọ́n lè bọ́ lórí lọ́pọ́lọ́ ẹlòmíì láti ara ìwé eléyìí wọ́n fẹ́ fẹ́yàwó ládùúgbò ara wọn bá wọn jà láàrin ara wọn wọ́n fẹ́ dá wọ́n lé gbogbo àwọn nǹkan tó dáa látara òṣèlú wọ́n jà ara wọn sínú ìlàwọ́ náà ra wọ́n mọ́ ìkìlọ̀ fún wa o ẹjọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkìlọ̀ fún wa o ẹjọ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ àjọ bára wa ṣe ẹjẹ́ wà lọ́mọ ìyá wa ká gbé lọ́mọ ìyá tó jó ọmọ ìyá òdodo gbogbo àwọn táwọn ọmọ pátá tẹ̀ ń fojú ẹ̀sìn wò yẹn tí wọ́n lọ ọjọ́ tó ṣèlú kò sí kẹ́kẹ́ dáre lọ́sọ̀ olówó wọ̀lọ́ tọ́rọ̀ bá tọ́rọ̀ bá tú ọ̀rọ̀ torí pé kò sí kẹ́kẹ́ dáwà ń gbà lọ́wọ́ wọn yìí sì kò sì sọ fún wa lórí nígbà rí náà ọ̀dá a kan àwòwò b kan àwòwò àníkù láti jọjọ́ mọ̀ ọ̀yá tó bèèrè bàjẹ́ ewu ní o tó bèèrè bàjẹ́ ewu ní o ọlọ́run kò ní tẹ́tí ìjọmọ ọ̀yà kọ́tọ́wọ́ tèmi bàjẹ́ o ọlọ́run kò ní tẹ́tí ìjọmọ ọ̀yà kọ́tọ́wọ́ tẹ́lẹ̀ bàjẹ́ o ọlọ́run kò ní tẹ́tí ìjọmọ ọ̀yà kọ́tọ́wọ́ ẹnìmọ̀ ọ̀fẹ́ wa bàjẹ́ ìjọmọ ọ̀yà wa yọ máa ga sókè sí ni yọ máa ga sókè sí ni ibi tá a kù sí ọlọ́run kò tó ẹnìmọ̀ ọ̀fẹ́ wa sí ń bẹ̀ ibi tá a kù sí ọlọ́run kò tó ẹnìmọ̀ ọ̀fẹ́ ń bẹ̀ alágbègbè ọ̀nà àwọn ọmọ sọ̀rọ̀ sọ́nà tàbí tó lọ́ọ̀ba nípa pé yóò sọ̀sọ́tẹ́lẹ̀ fún mi kí ló ń sọ ọlọ́run bá sọ fún ó ń sọ ọlọ́run bá rí pé dà ẹ̀kú sọ má sì máa bínú bàbá dada ní ọlọ́run wa títí tún tún sọ ìrìn àlẹ́ ti sọ̀sọ́tẹ́lẹ̀ fún mi ìrìn àlẹ́ ti sọ̀sọ́tẹ́lẹ̀ fún mi ìwọ̀n tó ń sọ ọlọ́run bá sọ fún ẹ̀ ni pé dà ẹ̀kú sọ má sì máa bínú o ìbínú máa ń ba àpẹjẹ ni o ìbínú máa ń ba àpẹjẹ ni o ìbínú máa ń ba àpẹjẹ ni o gbogbo àwọn tá a bá tá a máa ń bínú bí bínú míì ó ń sọ ọlọ́run bá ti fún wa lóògùn rẹ̀ tó o bá ń bínú kọ̀ọ̀kan sọ pé àìrùndùn lè lẹ́ ẹ̀ mí lè ṣe ìtọ́lọ̀ rẹ̀ jí àìrùndùn lè lẹ́ ẹ̀ mí lè ṣe ìtọ́lọ̀ rẹ̀ jí kódà wọ́n lè jẹ́ pẹ́pẹ́ tó gbé lọ́wọ́ yíṣẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ní aburú ni ó ń buwa fún ẹnìkan ń bèèrè lọ́wọ́ mi lálẹ́ àná nípa pé sáàsì àdúrà ọmọ lè máa ṣe ẹgbẹ́ owó fi wọlé àdúrà ọmọ lè máa ṣe ẹwà ẹwò béèrè tó béèrè béèrè tó dá ní ọ̀tọ̀ gbé ohun tó wù ní wọ́n fẹ́ àwọn wọlé èmi mo wá sùn ṣe pé

torí pé àìmọye ẹlòmíì ló pé ẹjọ́ tó jà fún tó ń ṣe gbogbo ẹ̀ tó ẹ fún ọmọ nígbà orí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ laburú ti bẹ̀rẹ̀ látòkè rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ aburú lórí rẹ̀ tọ́nà bá mi ṣe kò ń gẹ́ ẹ tiẹ̀ àìmọye àwọn tí wọ́n jà pẹ́pẹ́ tí wọ́n jà fún òun nìyá rẹ̀ ó ti dẹ̀jù yóò jìyà ń bẹ̀ àwọn tí ò tiẹ̀ jà fún gẹ́ẹ́ ni wọ́n wá ọba ń bẹ̀ ló fi jẹ́ pé èmi àti ẹ̀ ń ta àjọ tẹgbẹ́ àwọn làjọ àyẹ̀yẹ tẹ́ ẹ gbogbo ẹgbẹ́ tí wọ́n bá mú oríire wá fún orílẹ̀-èdè yìí tí ó mú oríire wá fún ìpínlẹ̀ yìí tí ó mú oríire wá fún ìlú wa yìí tí ó mú oríire wá bá ti kó wa tọ̀dọ̀ ẹnu kan fẹ́ wá ọlọ́dà kò gbé wọn wọlé gbogbo ẹgbẹ́ tí wọ́n bá wá máa fowó wá fún orílẹ̀-èdè yìí tí wọ́n máa fowó wá fún ìpínlẹ̀ yìí tí wọ́n máa fowó wá fún àdúgbò wa ìlú wa ọ̀dẹ́ ẹnu kan fẹ́ wá ọlọ́dà kò má jẹ wọn wọlé ní wọ́n wọlé ìyá wọn lọ́dẹ ọlọ́dà ìlà ìlọ́dà ọlọ́run kọ̀kẹ́bà tó sínú ló wa láti máa fi kọ̀kẹ́bà rẹ̀ síwájú láti máa fi ìbẹ̀rù má fi sínú ló wa àìjẹ́ nìkẹta gbọ́nà ọba gbọ́n yọ ọ́ kò nínú sẹ̀mí wa jájọ gbọ́ra wáyé jájọ máa bára wa ti pẹ̀lú dáadáa ìyẹn ọlọ́run kó o ti wá ń pe wá pé tó pé pé à ń jọ́sìn fún ọ lódodo ọlọ́run dáhùn jáma ìjọsìn náà ṣe o ibi àbákùn ti dáhùn sẹ́nu kọ̀ọ̀kan wá ṣe o bí a bá tún ti dá fún tẹ́lifọ̀ ọ̀gá wa sí o ẹni ti lówó nù wa yóò máa lówó sí o ẹni ti lówó nù wa yóò máa lówó sí o ẹni tó ti lásìkò tó pọ̀ lásìkò yóò tún kó háyà àwọn tẹ́ bá ti ní màdá ti mọ̀ wọ́n lékún àwọn tá à ń wá ìmọ̀ já àlékún mọ̀ wọ́n tún ga sí àwọn tá a ti lọ́la àti àlékún àlàáfíà wa àwọn tá a ti lọ́la àti àlékún àlàáfíà wa àwọn tó ń jẹ́ aláàárẹ̀ dákun bá wa mú àlàáfíà bá wa mú bá wọn àwọn tẹ́ ẹ pé wọ́n jẹ́ ẹ tí wọ́n jẹ́ láìmọ̀kẹ́ dákun bá a jogún mọ̀ fún wọn àwọn tẹ́ ẹ pé wọ́n jẹ́ olùsínú wa dákun sí wọn lọ́lọ́rọ̀ dákùnfẹ́ ìkọ̀kan ọlọ́rọ̀ yá lọ́rọ̀ mà yá lọ́rọ̀ làákàyè yá lọ́rọ̀ owó yá lọ́rọ̀ àrísìkì yá lọ́rọ̀ àlàáfíà gbogbo obìnrin yòówù ti tẹ́tẹ́ nípọ̀ káwá sí dákùnfẹ́ àgbàgbà kàkì tọ́lá ní kọ̀ọ̀kan wá sí dákùnbà bàbá bí ya máa rí náà ya máa rí lò ya máa wọ́n ẹ̀gbẹ́ ìgbà gbogbo bá bá tó ń lù káwùjọ máa dún ni o àìní dúmọ́ lọ́nà kó má jẹ́ àárẹ̀ o má jẹ́ àtẹ̀kọ̀ ń gbé ẹni tó tún tó kúkẹ́ tó kù díẹ̀ tó yẹ kó lórí ayé má jẹ́ àtẹ̀kọ̀ ń gbé fún aláàmú kó lórí ayé má jẹ́ àti sábà fẹ́ tí ó tẹ̀ jọ ọmọ ẹ̀dá àwọn tó wá àwọn tó jókòó mùsùlùmí bá ṣàforíjì fún wọn àwọn tó bá wà nínú kẹfà balẹ̀kùn fẹ́ wọn àwọn tó bá wà nínú ìyàdàgbà àmúyàkó lórí wọn aboyún onídàkùn tí wọ́n sọ láyọ̀ o àwọn tó ń retí ìtẹ́lájọ́ lọ́dọ̀ dákùn jókòó fẹ́ fún wọn dákùn sọ ìdùnnú wọn ìbànújẹ́ sọ ọ́ dìdùnnú ẹkùn wọn dákùn sọ ọ́ dẹ̀ ní àwọn ọmọ wa dákùn tí sórí eré àwọn adákùn tí wọ́n lọ́mọ lórí tí wọ́n lọ́mọ olókìkí tí wọ́n lọ́mọ ọlọ́lá wá jókè wọn á